ṣe independent o gbogbo ẹ̀yàn ọmọ nàìjíríà èsì àbájáde láti bí ọgọ́ta ọdún sẹ́yìn òun náà ni wákà fún yín láti lè ṣẹ́ ni wa ẹ kú àfetísílẹ̀ education hundred percent perfect economy hundred percent perfect good road hundred percent perfect electricity hundred percent perfect health facility hundred percent perfect provision for the poor hundred percent perfect work for graduates hundred percent perfect fuel price hundred percent perfect hospitals and clinics hundred percent perfect citizen society hundred percent perfect armed robber no good salary for the graduate hundred percent perfect sálẹ̀ lóko sálẹ̀ lóko. good university polytechnic state poly hundred percent perfect sálẹ̀ lóko sálẹ̀ lóko dákẹ́jẹ́ kẹ́lẹ́ tán provision for the masses hundred percent perfect every month educational allowance hundred percent perfect. we must government allowance for the citizen. I don't accept it.